We are together. My name is Kenny Black. Many injured as MC Oluomo's loyalists and NURTW clash in Lagos. Many people were reportedly injured on Monday in Fagba area of Lagos during a clash involving some loyalists of the newly appointed chairman, Lagos Parks and Garages Committee, Alaji Musiliu Akinsoya, popularly known as MC Oluomo, and National Union of Road Transport Workers NURTW members. The incident reportedly occurred in a bid by the loyalists of the newly appointed chairman to officially take over the parks from NURTW, but this was met with resistance by those who were previously in charge of the areas. ariwo tí mo máa ń pa nìyẹn o ṣe ariwo yẹn ṣé ó reflect àbí ó reflect àìdébẹ̀ à ń bọ̀ ńbẹ̀ mo mọ̀ yí pé èèyàn ń jẹ nǹkan lọ́wọ́ ẹ wá fẹ́ẹ́ jagbà lẹ́nu ẹ̀ ẹ máa fọgbọ́n ṣe ni bẹ́ẹ̀ bá fọgbọ́n ṣe ẹni máa kú ló máa kú ẹni tó máa ṣẹ́kù ló máa ṣẹ́kù o ẹ ti mọ̀rọ̀ wọn látànà kó tó dè ní mo dẹ̀ máa ń kọ́ lórin fún yín pérépa ìrépa ìbímọ rẹ bí òbí àbí kóńdó àsìkò ẹ̀ ń tó bọ̀ a máa tó fojú wa rí a dẹ̀ ní fojú rí tẹ̀síwájú. account the incident which started in the morning, was said to have continued uninterrupted, degenerated and extended to Ogba in Ifakojaye and Pen Cinema, where a yet to be ascertained number of people were said to be injured. Oto ẹ gbọ́ bí wọ́n ló ti bẹ̀rẹ̀ o ó bẹ̀rẹ̀ láti fágbà tá a bá ń lọ ojú àjùwọ̀n ká tó dé ṣàgá níbẹ̀ ni wàhálà yẹn ti bẹ̀rẹ̀ ó wá ràn bẹ́ẹ̀ padà lọ sọ́wọ́ ẹ̀yìn wọn ò sọ pé ó lọ sọ́wọ́ iwájú fún wa tó bá jẹ́ pé ó lọ wájú wọn á dárúkọ ṣàgámẹ̀ agége pen cinema bó ṣe ràn padà lọ nìyẹn o gbogbo bí wọ́n lọ yẹn ni wọ́n ti ń ṣe àwọn èèyàn léṣe táwọn èèyàn ti bára ká ṣágidi ẹ máa gbọ́ tẹ̀síwájú. An eyewitness who gave his name as Mojere Ope said the crisis was noticed a few days ago when Akinsanya was announced as the committee chairman of the parks and garages. One of his loyalists from Yaya Abaton area was seen moving from garages to garages, forcefully asking people to denounce their membership with NURTW and pitch their tent with MCO Oluomo. But this came to its peak on Monday when some hoodlums arrived major parks simultaneously, insisting that people denounce their membership with NURTW. This led to an altercation whereby those who refused to denounce their membership with NURTW were injured while others capered for safety. oto ṣe ń gbọ́ ṣe ẹ ti ń gbọ́ ó ń ràn nìyẹn o ó ti ń ràn o gómìnà wa dẹ̀ wà ní ọ́fíìsì o láláwo sáńbẹ̀ o commissioner for information ló sọ nǹkan tó máa sọ yìí o wípé wọ́n lẹ́tọ̀ọ́ àti ṣe nǹkan tó máa ṣe tán máa ṣe tẹ́nibọ̀dì ò lè dá wọn dúró because it is their right. Then on whose side are the government? Are they on the side of the masses? Are they being protective of the masses or protective of these people we are talking about? Tẹ̀síwájú. Affected areas were Ogba, Ifako, Fagba and Pen Cinema, where people including passers-by were injured, he said. Another eyewitness, Sholagbade Alogba, said the altercation met him at Penn Cinema when he was awaiting a bus to Agege. I saw some hoodlums, about hundred in number, wielding dangerous weapons while people ran helter-skelter. They were shouting, Say MC, say Oluomo. Though I don't know their mission, but took to my heels to avoid any eventuality. tó ẹni orí yẹ ó dilé ó bá dúró òun náà dúró òun wo àdá tó yanranyanran ìtógbàkégbàké nù wọn o ìmí máa wà lára wọn irun tútù ló máa wà lára ẹ o gbogbo àwọn tá à ń sọ nìyẹn o ọ̀ka àtàkèké ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣòro ìṣèníjọba máa mọ̀ pé àgékù ejò ni tó máa ń ṣòro bí agbọ́n ń lọ́rọ̀ àwọn agbèrò kò síṣẹ́ tí ò ní dísẹ́ǹsì inú tá a bá apply dísẹ́ǹsì ni pé wọ́n pọ̀ wọ́n lágbèrò yẹn ò pé kò wọ́n wà wọ́n wà dísẹ́ǹsì But where do they keep their that, that, that, that sense of decency? tó fi wá jẹ́ wípé tọ́lọ̀ bá ti di bó ṣe bóyá lọ àbí ó di bó lọ ìyá àgọ́ omi ṣé wọ́n máa ń fipá wọ́n máa ń fi tipátipá ṣe ọ̀rẹ́ èèyàn ni àbí wọ́n máa ń fi tipátipá ní dandandandan àbí kó o ṣe tèmi. there are ways to do this tó bá gba ìjọba láyè kíjọba ṣe there are ways tíjọba lè gbà ṣe kíní tó máa wà amicably solved tí ò ní ní problem tó ní pé wọ́n tàjẹ̀ yàn sílẹ̀ but irú ayé òní kátó wà ń gbé for now a máa ṣẹlẹ̀ báyìí àní kátó ká má sọ̀rọ̀ àwọn kan tó wà lọ hospital báyìí o tẹ̀síwájú. It was learnt that a victim of the incident, simply identified as Samuel, is currently under medical treatment at an undisclosed hospital. wọn gbúdọ̀ disclose hospital yẹn ta ló mọ̀ irú danger tó lùm lórí ẹ̀ ta ló mọ̀ bóyá wọn mọ̀ bóyá wọn ò mọ̀ ta ló mọ bó ṣe jẹ́ we don't know you don't know àmọ́ àwọn kan ni wọ́n ṣe níjàmbá yẹn ṣé wọ́n mọ̀ àbí wọn mọ̀ tán wá disclose hospital tí wọ́n gbé e lọ kí làmọ̀ tó fẹ́ tẹ̀yìn ẹ̀yọ so ó dáa o bí wọ́n ṣe disclose hospital yẹn ọlọ́run á fún lálàáfíà àmọ́ ó ti fara káṣá ohun tí mò ń sọ nìyẹn o gbogbo ariwo tí mo ti ń pa tẹ̀síwájú. It could not be ascertained if there were fatalities, but some parks and garages in the affected areas were deserted. At press time, Police operatives have arrived in the affected areas to bring the situation under control. Recall that Alhaji Akinsanya was suspended as the Lagos State Chairman of NURTW, but the state government later announced his appointment as Chairman of the State Parks and Garages. Similarly, the Lagos State Chairman, Tricycle Owners and Operators Association of Nigeria, TOAN, Alhaji Aziz Abiola, popularly known as Istijaba, had on Monday morning alerted security operatives, including the State Commissioner of Police, CP Abiodun Alabi, of imminent danger in the state. Oto Oto ṣe rí máa dàbẹ́ ní pé bí wọ́n fẹ́ jẹ ni ṣe tẹ bá fẹ́ mọ èèyàn tẹ bá fẹ́ mọ wà èèyàn pẹ fẹ́ mú yẹn fẹ́ mú yàn lọ́rùn ọba yẹn fẹ́ mọ orí tó jẹ́ gangan ẹ má lọ bèrè ọ̀rọ̀ ẹ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́bá lọ bèrè ọ̀rọ̀ ń pa ẹrú ẹni ẹ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ they will be protective of him àwọn kan jẹ́ kó sọ fún wọn níṣẹ́ láláyé fún wọn wọn jẹ́gẹ̀ mọ̀ because àwọn náà mọ̀ pé irú bẹ́ẹ̀ yẹn no go area ni ṣé ó ti yé yín but tẹ́bá fẹ́ mọ̀ nípa èèyàn ẹ súnmọ́ àwọn ọ̀tá tó ní ṣé ó ti yé kìí ṣe pé bẹ́ẹ̀ fẹ́ pakọ́ o but àwọn àárí bí ilẹ̀ fún irú yàn tó jẹ́ gangan because they are not in love with him they are not they don't have any good relationship with him so wọ́n máa ṣàlàyé fún yín kí làwọn nǹkan tó wà hidden nípa ẹni tẹ́yìn ò mọ̀ tẹ́tẹ̀ fẹ́ mọ̀ mo máa ń ṣe ìwọ̀n tẹnumọ́ kankan fún yín níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé máa ní ọ̀rọ̀ tó kọ́ sí gbogbo tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ sì yábà ni o ló fa ikùn sínú tí MC Olúọmọ ní pẹ̀lú àwọn national body torí pé òun tó ń do pé ọ̀gá fáyìn chairman is always be a chairman ọ̀gá olórí ni bọ́n pé wọ́n fi hàn nǹkan jẹ acting chairman lábẹ́ mi ò wá lè sọ o bóyá ó ju lọ o bóyá nǹkan mi tún ń tó lọ mọ́rọ̀ yẹn o ò mọ o bọ̀ nǹkan tèmi sọ ni pé kò yẹ kó jẹrù yẹn ni nǹkan tó máa wá dá gbogbo yánpọnyán kalẹ̀ ṣé ká wa ni ajájọ́ wa ṣe tẹ́lẹ̀ wa ní kan ò ni ò tẹ̀síwájú. Both Istijaba and Akinsanya had been involved in a leadership tussle which had lasted for some months. Alhaji Akinsanya could not be reached at press time. The spokesperson, Lagos State Police Command, Benjamin Udeyin, did not respond to messages sent to his cell phones. Two. Your son has just declared. Thank, thank, thank, thank you, thank you, thank you. I have no son grown enough to